ní aláìnígbà ẹni ní àsìkò nǹkan tí afẹ́páfẹ́ bára wa sọ̀rọ̀ lé lónìí ọ̀nà ní káńpé ní the legality of e-commerce and it is transactions between uh, and it is transactions business in Islam. Naam, Tayyib. Naam, that's okay. إذن nítorí ìsúnwádé gbogbo bí eléyìí òun náà ni ọ̀rọ̀ algọ́rọ̀ owó ìtanra ẹni jẹ èyí tí a ń bá bọ̀ fúndé eléyìí máa kọ́ra wọn létí àwọn nǹkan bíi méjì kan náà ayọkùnrin àti àdífà náà bá Muhammad sallam tẹ́ẹ̀kùn náà ni basic wa tí ó máa jẹ́ ìrántí lórí gbàǹkà tí ń bá bọ̀ Allah subhanahu wa falakum ru'usu amwalakum la tazlamuna wala tuzlamun na'am tajib sheikh dabani falakum ru'usu amwalakum la tazlamuna wala tuzlamun a Allah subhanahu wa ta'ala sọ fún wa yí pé èyíkéyìí profit tá bá rí lórí àwọn businesses tàbáwọn owó tàbá ń ṣe àbí dúkítà bá ń fowó wá ṣe àwàlá ní lẹ́yìn ìgbà táwọn àbá ti jẹ́ pé a ti ń ṣe gbogbo àwọn òwò tí wọ́n sọ pé kò dáa yìí nítòkù ní pé ká wá bá sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala gbogbo tá a bá kójọ ń bẹ̀ ká lékún ní sára ká sì lékún ní ṣe olóore Allah wala tazlamuna wala tuzlamun wala tazlamuna wala tuzlamun ká má ṣàbòsí ká sì má jẹ́ kán ṣàbòsí sí wa ìmá ṣàbòsí níbi òwò kán sì má ṣàbòsí sí oní àní anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam náà tí wọ́n lọ́ọ̀lẹ́ lórí lóbi sọ fún wọn hadithi sahih Muslim léyìí tí wọ́n látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu ta'ala anhu ó sọ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam oní náà rasulullah sallallahu alaihi wasallam an bẹ́ ìlú husot wa an bẹ́ ìlú gọ́lọ̀t wa an bẹ́ ìlú gọ́lọ̀t ọlọ́nà ní owó ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì wà ń bẹ́ ìlgọ́rọ̀ àti òwò tó bá ti ní ìtànjẹ nínú nígbà tó jẹ́ pé algọ́rọ̀ mìíràn la ṣe ń bábọ̀ kí interfere sọ yìí káfílì gbọ́ concept yẹn yé martin bukata fi láti divine tí wọ́n pè ní bẹ́ ìlgọ́rọ̀ fáǹfààní àwọn atẹ́pà àbásí ní ní tí a o náà ni gbogbo nǹkan tó jẹ́ pé táa bá ti rí bá máa ṣe gbé kalẹ̀ yóò tẹ́n tó fẹ́ rà láti wá rà torí pé yóò wù lójú wàbà inú hù mọ̀jìhù ṣùgbọ́n in tí nǹkan yẹn kó sínú gangan kò ní ní access láti scrutinize ọjà tó fẹ́ rà kò ní ní access lé lórí definition star fún yìí yóò mú wa ronú element ń níbi tá à ń pè ní online business ìyẹn tá à ń pè ní e-commerce lónìí eléyìí òun ló tì wá ta fi wò pé the complexities tó ń bẹ nínú structure e-commerce online business a gbọ́dọ̀ wòye sí nítorí pé ó wà complex to the extent of pé multiple type of business multiple types of business modules ló jẹ́ pé wọ́n ní oríṣi ọ̀nà náà fi ń gbà ṣe business online nísìnyí even àwọn òwò tẹ́ expect pé ẹ kó wà lọ́nà wà lọ́nà kò sí òwò ọ̀hún kò sí òwò ọ̀hún tó wà lucrative lónìí táwọn yóò tí ma gbé dán láì yálà òwò halal aw haram lára àwọn businesses tó ń bẹ lọ́nà kan máa wọn samples ẹ̀wà onáà auction insha Allah tásìkò bá gbà wá aṣọ lórí ilé dáadáa torí pé òun ti ẹ̀pọ̀ dáadáa online and it's one of the ways táwọn fi ń ṣe shopping lónìí aṣọ hazalik lẹ́yìn eléyìí òun náà ni transportations àwọn èèyàn ṣe transportation online transportations nísìn at least bí àwọn owóraidà àwọn opay gbogbo àwọn tá a ṣe lọ táwọn náà ti bá pàdé nílùú ambi likewise online bookshops náà wà even tourism activities ó wà lọ́nline wears níta fẹ́ wọ̀ bàtà táwọ̀ kí ní kàtàwọ̀ tó fi dórí data and some other things jáwọn local local eh, businesses táwọn èèyàn tó ń ṣe gbogbo àwọn tá a wá dákọ̀ ìlú àti mí ìtaàràn ti dákọ̀ tí wọ́n ń tà ní online àbí káàkọ́ gbé báyìí e-commerce e-commerce ojú gangan ní islam fi wò ṣáájú kí wọ́n kọ́ fún wa ní ìpìnlẹ̀ ìpìnlẹ̀ ni pé nígbà yí ànábà Muhammad sallallahu alaihi wasallam the business tán ànábà Muhammad sallam to recognize tẹ́ ìsọ fún apó náà ní kàmọ̀ sí tààfin ní wà nínú ìrújú tí òfin sí gọ́rọ̀rù ìtàn rẹ̀ ní jẹ́ tí òfin sí nínú business tàbá ń ṣe o náà ni hands to hands delivery tó yẹ kú yóò ní meeting place hands to hands delivery ìyẹn ni pé òwò ti jẹ́ pé owó rè ọjà rè oníbi tó oníṣọ́ọ̀bù tó ti lọ rà oníṣọ́ọ̀bù tẹ́ ti pàdé tó ti fún lówó tó ní ti fún ọlọ́jà òwò tí Islam tó recognize rè torí pé ìjọ pàdé yẹn owó yẹn yóò fún ní access láti yẹn tó fẹ́ ráwò dáadáa kílẹ̀ rí wa torí pé anábà Muhammad sallallahu alaihi wasallam hadith Abu Hurairah tó mìíràn sahih Muslim anábà Muhammad sallam alaihi wasallam sọ yí pé az-za'abu zaabi والفضة بالفضة النبي صلى الله عليه وسلم والتمر بالتمر والشعير بالشعير والملح بالملح والملح بالملح مثلا بمثل وأن سواء بالسواء سواء بالسواء يدا بيد سواء بالسواء سواء بالسواء يدا بيد يدا بيد فمن استزاد في دي غارين انا با محمد صلى الله عليه وسلم sọ fún wa yìí pé in ta fẹ́ lo nbe ni pé سواء بالسواء يدا بيد owó tó dájú oná lówó tó yẹ pé gbà ìwọ náà gbà gbowó ọjà rẹ ìwọ náà gbọjà rẹ ìta àlàmù àpòjúwe nígbàtà fi wà ní kékeré ta wà nínú ọjà agbájé níbàdàn bí àwọn kan wá máa ra àwọn foodstuffs lọ́wọ́ wa lára àwọn kásìs ta máa rí ni pé ẹn tó ra bọ́nfì tàbí milos àpòjúwe abẹ́sẹ̀lẹ̀ tó ti wà seal yóò lọ yóò padà wá ṣe pé at point ó fún alówà wọn náà fún lọ́jà rẹ̀ ó ti mú lọ yóò lọ yóò padà wá yóò lòun bókúta nú ẹ̀ dáadáa àmọ́yé àmọ́ ẹ̀yàn ká ìsìbáyà ti rí táàjọ pàpẹ́ ara ìwọ ló rọ́sí ara òun ló sọ pé ara bó ti bá nu ìyẹn ni pé ọjà tó ní meeting point gan tó yẹ pé answer and delivery ìtànjẹ ń wà yálà lọ́dọ̀ ẹni tó fẹ́ rà àbẹ́ni tó fẹ́ tà fún yàn kátà sọ pé ọ̀rọ̀ ọjà orí afẹ́fẹ́ fún délé yìí anábà ah, Muhammad sallallahu alaihi wasallam òwò tí ó fọwọ́ sí ká máa ṣe rè but ọ̀làjú ti dé fine tàbí àwọn ní ẹ̀nà nígbà yí àwọn àfáà nígbà àwọn scholars wa imam shafi'i látorí imam ahambal imam malik imam ahmed àti imam shafi'i wọ́n fara mọ́ pé the absence of ẹni tó fẹ́ rajà nítorí pé islam ti mọ́ wá pé yẹ́dàmì yẹ́dìn hands to hands delivery kódà ní meeting point ẹ̀ẹ́dì pàjọ pàdé now wọ́n wá gbà yìí pé kí bias kó wà in absence of buyers. in as much tó ẹ́ bá jọ ní contractual wordings àwọn wordings of contract ìyẹn ni pé tí àwọn ọ̀rọ̀ àkọọ́lẹ̀ bá ti wà láàrin àwọn méjì ní rítùn pé ah, mo fẹ́ rajà wọ́n náà rajà yóò dá inshallah bá ń sẹ́ndẹ̀ wọ́n gbà pé orú dáa ibẹ̀ láti rí ẹ́límẹ́ǹtì táàmà pè ní táàpè ní e-commerce lónìí táàpè ní online business lónìí ṣùgbọ́rọ̀ Imam Shafi'i ó pín sí méjì lórí ọ̀rọ̀ yìí even ọ̀rọ̀ wọn yẹn a ní láti gbọ́rọ̀ tí wọ́n yẹ̀wò ìyẹn ló fà tó jẹ́ pé Imam Shafi'i rahimahullah àwọn dúró lórí pé business online business nínú tí àwọn tàwàlọ̀ wọnú ọmọ wọn the first opinion tí wọ́n kọ́ ní o ní pé wọ́n gbà ìpò dá wọ́n jẹ́ àwọn scholars yòókù ìpinnu kò sáburú bẹ̀ tó jẹ́ pé tí a bá wọnú ọ̀gọ̀rọ̀ àwọn tí a Imam Shafi'i ọ̀gọ̀rọ̀ àwọn scholars àwọn tó jẹ́ bí àwọn student wọn gan bí eh, majmu ti Sheikh wa Imam Nawawi àwọn náà padà prove ẹ̀ nínú ọ̀rọ̀ wọn nínú àwọn tí àwọn yìí pé filqadim ní àti láíláí àgbóyìnlẹ̀ ẹ̀hẹ́ fil-qadim ní tipẹ́tipẹ́ wa kitabu sulh wa sarf nínú àwọn ìwé afẹ́tafẹ́ra èyí tí sheikh wa imam shafi'i ti kọ wa ghayruhuma àti tó yàtọ̀ sí thumma raja'a pé abaha shafi'i bay'ul gha'ib imam shafi'i faramọ́ bay'ul gha'ib kárajà in absentia bias kátajà kárajà imam shafi fọwọ́ sí filikodim nínú àwọn ọgọ̀rọ̀ àwọn tí a kìtàbùl bọ̀ríwò wọn súnmọ̀ rọ́jà ẹ̀ súnmọ̀ imam shafi yí padà tààrọ́ já ẹ̀ wọ́n padà rìvásí opinion wọn alákọ̀ọ́kọ́ yìí fàkọ́lá láàyè jews imam shafi wà pẹ́ kò lẹ́tọ̀ kí nìdí nítorí pé ẹ́límẹ́ǹtì ìtànjẹ ó wà nínú ọ̀rọ̀ e-commerce or anything online business a transmit foresight wọn a mú analogical deductions wa torí pé n táà ń pè nígbà yẹn pé absentials of buyers or sellers làwọn mú wá ní opinion ṣùgbọ́n absentials tí wọ́n ń sọ ó ní nǹkan ṣe pẹ̀lú tó ń ṣẹlẹ̀ nísìn torí pé n táà ń pè ní e-commerce náà ni wọ́n ti computerize gbogbo tó ń jẹ́ ọ̀rọ̀ business kò ní lè kí ẹni tí ó rà kò ní lè kí ẹni tí ó rà náà ẹni tí ó tà fún mi náà kò ní lè kó náà rí mi kó kó ń sí sẹ́ndì ọjà sí mi níta àdáàmù opinion imam shafi yìí ó ní àwọn àfáà discuss lè lórí wọn capitalize lè lórí torí pé algọ́rọ̀ ìtànyànjẹ kò gbọdọ̀ sí inú ọjà tàfẹ́ta torí pé ọ̀rọ̀ àmẹ́bọ̀ Muhammad sallam ta a náà Rasulullah sallam and bay il gọ́rọ̀ àmẹ́bì anything tó bá ti ìtàn rẹ̀ lè jẹ nínú káfí wá lè gbọ́rọ̀ yìí dáadáa ẹ kí mú wá báyìí in any business yálà e-commerce or no e-commerce in any business tábá ti ń ṣe any business tábá ti ń ṣe there are four elements there are four elements àwọn elements kan wà àwọn ṣùrùtù mẹ́rin kan wà wọn gbọ́dọ̀ expose sínú business tàbá ń ṣe tí kan nù rẹ̀ báyìí ti lè expose sínú business tàbá ń ṣe business yẹn ti di haram yeah business yẹn ti di haram those four enemies. tí kan nú àwọn ṣòrótù yẹn bẹ́yẹ ti lè wà nú mọ́jẹ̀mú tá a fi ń ṣe business wa business yẹn ti di haram alákọ̀ọ́kọ́ náà ní history any business tá bá ti ń ṣe tó bá ti lè ní haram tó bá ti lè ní rìbá nínú history tó bá ti ní nínú business yẹn ti di haram either ojú ayé hand to hand delivery tó ní meeting point ní àbí tó bá jẹ́ e-commerce àbí online business ìkan nú méjèèjì tó bá ti lè ní useful nínú business ẹ̀ ti di haram ẹlẹ́ẹ̀kejì onáà ni gamblings maisal tàti ní maisir any business tàbátí tó jẹ́ pé wáyá issue is pé a máa speculate a máa speculate speculating business irú àwọn forest trading and the likes iṣẹ́ àlọ́kọ́ ti láì tàbí bá gbàwà sọ̀rọ̀ débẹ̀ any business tàbátí ṣe tó máa ti ní ká máa gamble lórí kìí sọ̀rọ̀ kí bá yá tẹ́tẹ́ nìkan o gambling kìí ṣe tó rọ̀ kí bá yá tẹ́tẹ́ nìkan there are some business àwọn tó bá mọ̀ nípa forest trading dáadáa àwọn forest brokers wọ́n èyí ní fact bẹ́ẹ̀ pé wọ́n máa ń ní owó ìgbẹ́ táwọn gẹ́gẹ́ tà fún mi lọ́wọ́ wọ́n mọ̀ gamble nípa ṣáàlá within two weeks or three weeks to this time whether you put dollar arise pounds are ṣe kí ni a jáwálẹ̀ kìníkà kìníkà yóò that's their functions gambling stuff nìyẹn torí wọ́n speculate ni speculating business fine ẹlẹ́ẹ̀kẹta tí any business tá a bá ń ṣe tí ò gbọ́dọ̀ expose sí onáà ní algorithm tá a mọ̀ sí uncertainty business tá a lè sọ pàtó ìyẹn ni pé nta fẹ́ tà fún àbí tí wọ́n náà fẹ́ rà tó lè sọ pàtó pé bó ṣe rírì ẹni tó fẹ́ ra mọ́tò lọ online bẹ́ńjì ń dá bẹ́ńjì ọ̀dà kò lè mọ̀ wọn bá kún lọ́dà <laughs> àbí ẹni mọ́tò lọ online wọ́n kọ́ bẹ̀ ẹwà àwọn mọ́tò míì tàbí máa ń gbé sọ́nláìn yẹn ó kọ́ bẹ̀ mọ́tò tẹ̀yẹ́ pé bí 1.2 ni wọ́n lè kọ́ bẹ̀bá àwọn òtà fún ní 550 segmentation wá fà náà sí kíni ìwó fóònù maga ni wọ́n fẹ́ jẹ́sẹ́ ní báwọn tó jẹ́ àwọn republish tí wọ́n kàn wọ́n tó kàn tó bá àwọn goods kan wà kìí ṣe pé ń tẹ́ rí lójú online yẹn lẹ́ẹ̀fì value ẹ̀ ẹni bẹ́ẹ̀ kàtà sí kẹ́ yes ẹni kàtà sí kẹ́ test ẹ̀ idan uncertainty mọ́tò tẹ̀yẹ́ pé ojú rí ẹ̀ẹ́dínú rẹ̀ ẹ̀mọ́ tí ń bẹ́nu ẹ̀mọ́ tó kó sínú either àwọn business bá yẹn any business àwọn tó wá ti lè ẹ̀sọ́ ìsí either e-commerce or any hands to hands delivery gbogbo àwọn business tó bá ti lè ẹ̀sọ́ ìsáwọn nǹkan tá à ń sọ yìí haram ni ẹlẹ́ẹ̀kẹrin nínú rẹ̀ ó náà price inflation tamasi najash in tá à ń ní price inflation tamasi najash ó máa ń sábà ṣẹ̀rẹ̀ ara ní ọ̀dọ̀ àwọn tó máa ń ṣe business options auctions e-auctions online auctions tó máa kọ́ máa ń ṣe dáadáa so insha Allah katila káwọ́kọ́ mo gba àwọn element yẹn sọ́wọ́ tàbá ti ń bọ́ gbogbo ẹ̀ tàbá ti ń bọ́rọ̀ kọ̀ọ̀kan lọ lé lórí insha Allah katila yóò máa jẹ́ kó máa yé wa so ẹni tó fẹ́ ṣe business online pẹ̀lú àwọn kata àti ọkọ̀ sọ yìí tí àwọn element tí business rẹ̀ gbọ́dọ̀ expose sí tó ti kúrò ń bẹ̀ àwọn àti wà láwùjọ tẹ́ gbogbo ẹ ti wà computerized in tí ànábì ń páyà lórí owó tá a fẹ́ ṣe ọ̀nà ni algọ́rọ̀ àtàwọn kata akọ mẹ́mẹ́rin tó bá ti kúrò ń bẹ ajẹ́pa lè ṣe fine opinion eh, that is the general opinion àti lágbà pé tàbá ti rí ọkùn mẹ́ra lè ṣe ṣùgbọ́n àwọn warnings kan wá wà awọ́lẹ̀ àwọn tàn ṣe business online tàn ṣe business online the first one ni pé the accuracy of the information ta fẹ́ post fáwọn èèyàn pún la fẹ́ ta it is very essential that is the first stage kò bí jẹ́ pé customer ta fẹ́ post ta fẹ́ ta fẹ́ introduce ọjà wa fún yóò lè trust you and ìyọnú ọlọ́nà olè wà nùjà tí a fẹ́ tà torí mélòó mélòó àwọn ọjà tẹ́ pa tà náà nìjẹ̀kúwó ta fi ń tà náà nù ìjẹ̀kálùbáríkà wà ń bẹ̀ for instance ibi tọ́jà yẹn ti ní dent àti kìíní kan ti mú àbí tí ń dà láàmú àbí length or size tí kìíní yẹn ní àpèjúwe ìkan àwọn ọmọ ìyá náà sisters kan sọ fún pọ̀nra báàgì báàgì tó ń wá rà bó ń ṣe rí inú pictures is like ṣe àpáwọn báàgì tàwọn máa ń pọ̀ tó jáwọn school bag yẹn náà size by size ni tàwọn ọmọ kéékèèké wà tàgbàlagbà wà ó ní bó ń ṣe wá rí òun wò pé alice ó tóbi nínú pictures ìgbà tó òun á sanwó òun á lọ gbà ní mọ́tò park bóun ṣe gbà tó ń gbé délé òun rí pé báàgì yẹn báàgì àwọn ìkéré ni so asset àti return ẹ̀ òun ò ní ṣe pé accuracy nǹkan kan ti ṣẹlẹ̀ láàrin igun méjèèjì so a gbọ́dọ̀ kábílẹ̀ ní kí customers wa kó fi jẹ́ pé wọ́n ní trust nínú wa there must be a serious or ká sọ pé accuracy in information star fẹ́ send àbí ta fẹ́ post pé n táǹtàrí ó gbọ́dọ̀ jẹ́ pé gbogbo tí ń ṣe in tó fi dá in tí ò fi dá agbọ́dọ̀ ní ìmẹ̀ síbẹ̀ ìyẹn ló fà á tọ́gọ̀rọ̀ àwọn scholars mi sọ wípé ẹni tí ó online lójú ayé gan só ní ọkọ́ ní nǹkan mẹ́ta náà tó wà trustworthy tó lámọ̀ náà ìyẹn wá sí ẹ́sẹ́ńsọ̀ sincerity rẹ̀ ńkọ́ tó lódodo honesty rẹ̀ gbogbo àwọn tó wà sí iṣẹ́ wà ó how honest he or she is gbogbo àwọn eléyìí o ní àwọn ethics tí Islam mú wá sínú business tó ló fẹ́ ṣe business o lóòótọ́ mọ́wùlẹ̀ ṣe business

ayé tá a wà ní ìsìn yìí orí nǹkan online doesn't mean that is how it is ìyẹn ló fà á tó jẹ́ pé ẹn táwa náà ra nǹkan lọ́wọ́ rẹ̀ online there must be a link táfi tí ó jẹ́ pé a ti trust ye before ká tó sọ pé a fẹ́ subscribe bọ́ ṣé gbogbo aláṣẹ́ afẹ́ mọ̀ ta ló mọ̀ junior ta ló mọ̀ tó ní ta ló mọ̀ rí ibo náà ti mọ̀ ibo náà ti rí ibo náà the first stage torí pé àwọn ethics agbọ̀rọ̀ ọkọ́ sọ̀rọ̀ yẹn pa ethics tó ń bẹ nínú islamic business lẹ́yìn ilé afẹ́ta afẹ́ra contract base ni ọ̀rọ̀ contract ni tó ajọ́ ọ̀rọ̀ contract aláwọn kan tó máa ń pè ní fundamental requirement of islamic law of contract àwọn ìpìlẹ̀ contract pé ń tàyín rà ń ta nǹkan fún ẹ̀rà nǹkan lọ́wọ́ rẹ̀ àwọn ìpínlẹ̀ ó wà nù ṣẹ̀rẹ̀ Islam sípẹ̀ ilẹ̀ yìí tí ìpínlẹ̀ yìí bẹ́ẹ̀ tí ó bẹ́ẹ̀ ti lè wọ́ ìntẹ́ni ẹfẹ́ ta ti di haram látọ́zùlàmúnà wà látọ́zùlàmúnà mọ́ sàbòsí mọ́ jẹ̀gán sàbòsí wọ̀ náà torí number one over an acceptance ìjábù wal qubul into very over into one of at acceptance eléyìí dáadáa that's the first stage inú gbogbo àwọn fundamental requirement yìí tó jẹ́ àwọn islamic law of contract méjì ń wà ń bẹ̀ tẹ́ pé ó ní ọ̀rọ̀ e-commerce ló ti ń dàrú tí yẹ pé it now needs the mindset náà fi ń ṣe àwọn anúbùkátà sí láti wá lè wòye sí dáadáa táàbà tí ìṣàlẹ̀ yẹn náà méjèèjì yẹn premo mọ̀ wà ó náà ni ìjáàbù alikobol over an acceptance offer àtàn fún ọ at acceptance fine the second one buyers and sellers ìyẹn ọ̀sọ̀gbọ́n ìyẹn yóò wà but ara wọn requirement fundamental requirement of Islamic of contra, law of contract nìyẹn and the third one tó yẹ pò náà wà láwá sọ pò náà serious gan òun náà ni object and price n tó fẹ́ tà fún àtowó n tó fẹ́ rà àwọn sọ pé ìjẹ́bù wal qubul object and price Allah subhanahu wa ta'ala sọ fún wa náà al likewise there is an hadith kan tẹ́kùn kankan náà ní antikúrẹ́ hàníyà tàbí sí yẹn sọ kankan náà ni wọ́n yẹn sọ kò ní dóbi yàtọ̀ onáà níbi tánàbà Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa innamal bay'u an taradin innamal bay'un an taradin in tá ń pè ní business o ní kí mutual satisfactions kí mutual, satisfactions kó ṣẹlẹ̀ ẹn tó fẹ́ rajà in tó fẹ́ ràyẹn gbọ́dọ̀ tẹ́ lọ́rùn ẹn tó fẹ́ tajà yẹn náà in tó fẹ́ tà yẹn owó tó fẹ́ tà owó tán fẹ́ rà lọ́wọ́ rẹ̀ gbọ́dọ̀ tẹ́ lọ́rùn kò yẹ kí ni àgbà mutual satisfaction ibi tí pẹ́rẹ́ mo ti wá máa setting nìyẹn bí ọ̀rọ̀ online business tá a bá ti rí yẹn tako àbí ká rí pé a ti satisfy requirement Islam mú wá fundamental Islamic requirements tó mú wá a jẹ́ pé gbogbo àti à ń ṣe business online ayé láti lọ chẹ́kì ìntàfin jẹun innamal bay'u anta radin mutual satisfaction ó wà in tó fẹ́ fún in tó náà at least over àti acceptance mutual satisfaction wà lórí ẹ̀ object and price in tó fẹ́ rà àti tí wọ́n náà àti owó tó fẹ́ fún wọn náà there must be mutual satisfactions ìyẹn ni ó wà bí concept yìí pé ká rí in tá fẹ́ rà ṣáájú ká tó sanwó ìyẹn ni tó dáa jù ṣùgbọ́n bá ṣe bá ṣe operate online business wà ní e-commerce ni torí pé gun méjèèjì ò trust ara wọn mọ́ ẹjẹ́ ń fẹ́ tó yé mi dáadáa kí n fi sọ̀rọ̀ àwọn tí ń ta data transfers tẹ́bá lọ gbẹ́fẹ́ ra data wọ́n ní ẹ̀rọ kọ sanwó náà káwọn wá send data sí yes wọ́n ní ẹ̀rọ kọ sanwó káwọn wá send data sí ohun ọ̀fẹ́ kó sọ́wọ́ ìwọ náà ń bẹ̀rù kí ọgọ́rọ́ wọn ní o àyàfi àwọn tó bá jẹ́ kí wọ́n ti mọ̀ ní dáadáa pé ah, màṣàlá ọmọ tó gbóhùn gbèjẹ̀fẹ́ fún lóhun tó ti gbóhùn padà àbí òun ti trust lágbájá ìtàlá àmọ́ torí igun méjì ò trust ti ara wọn mọ́ òun àmọ́ wò pé sanwó fún mi èmi ó sẹ́ndẹ̀ ọjà sí ọ èmi lè ní ṣe business èmi ò ní fẹ́ kọ́ jà mí bàjẹ́ ìwọ òní tó fẹ́ lùtì pọ̀ but owó tó náà fún ọ náà ló fẹ́ lùtì torí pé there are so many people tẹ́gbẹ́ àwọn èèyàn náà ti sanwó fún tí wọ́n sì sún wọ́n send data sí wọn fi fake message wọ́n send sí wọn àbí àwọn iye argument tó pọ̀ ẹni tó kàn bá pàdé group kan tó lóhun ta data ó sì data lọ́wọ́ rẹ̀ ó send owó sí àbó send káàdì sí data in theory àmú ti send ẹ̀rí screenshot ẹ̀rọ gbogbo ti send ó ti lọ ó lè jẹ́ kó ti send ẹ̀ kọ́ ìpọ̀nà ìgbọ̀nà ti send owó kó yẹ́ pààrin méjì lò há sí inú afẹ́fẹ́ táwọn kan náà ní intermediary láàrin méjì ìbúra fẹ́ lọ́jì complaint mutual satisfaction gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ̀tìbí tí problem ti wá wà ń bí ọ̀rọ̀ e-commerce ìyẹn ara àwọn gọ́rọ̀ ìtàjẹ tí ànẹ́bì fẹ́ mú kúrò ń bí ọ̀rọ̀ business wa nìyẹn ló jẹ́ kó sọ fún wa ló jẹ́ kó jẹ́ pé tó prescribe fún wa o náà to hands but kò wá gbọ́dọ̀ lọ́bẹ̀ ò ààrìpa àtúnṣe ìtúnṣe wa ní ọ̀nà ìjẹ́ ká lè bọ́ sínú wàhálà torí pé hadith kan wà tún sọ fún wa pé nínú hadith anábà Muhammad sallam hadith kan sọ pé alba'iyanu bil khiyar alba'iyanu bil khiyar ma atara bil khiyar there must be a mutual satisfaction ń tẹ́ lè pè fìyàrù bẹ̀rẹ̀ nìyẹn ẹni tó fẹ́ ra nǹkan ó bọ̀ ìsàtàyàn tó fẹ́ ra object tó fẹ́ ra. ó dà sóòlù eré ètò ń da tán fi hàn online ọ̀rọ̀ bẹ́yà sóòlù páńkì ni bẹ́yà important sóòlù ni kò sí bó ti fẹ́ mọ̀. bìnà kí yáà ní òṣèlẹ̀ fẹ́ràn tó fẹ́ tà fún ọ náà iye tó tẹ́mi lọ́rùn rèé ṣùgbọ́n tó bẹ́ra nǹkan ló máa ń wà tírísìkì lọ́gọ̀rọ̀gbà alábàbá pé máa làmì àtàfọ́rọ̀kọ̀ tẹ bá post nǹkan tẹ send information to customers ní pín tẹ fẹ́ tàrí in tẹ send yóò ẹ̀tà sí tẹ deliver fún àwọn kan wà tí wọ́n perfect ibi tàdé yìí láàrin ibi tàdé yìí àwọn kan wà tí wọ́n perfect dáadáa at least pẹ̀lú information tí mo gbọ́ tẹ bá ra nǹkan lọ́dọ̀ Jumia tó fi nǹkan hàn yín tẹ ti sanwó tẹ á sọ́ra lọ wọ́n fẹ́ ṣe delivery fún ìtàbá mú wá bá yín ní baby meeting point wọn ẹni access láti refund ẹ̀ kẹ́ má accept ẹ̀ bóyá due to pé size yìí ò tó size tí wọ́n mú wá fún yín àbí ẹ̀rí fort kan lára rẹ̀ ẹni má accept ẹ̀ tí wọ́n yìí ti bá yín tún mú wá padà ìyẹn tọ́ka sí pé ibi tí a ti wá sọ pé problem ti wá ń setting rèé o ọgbẹ̀rẹ̀ àwọn ọmọ ìyá ní ìsìtẹ́ ìta àwọn ọjà tẹ́gbórí whatsapp facebook gbẹ̀lẹ̀ ń pòtẹ̀sì ẹwà lẹ́fẹ́ràn mọ́tò ó mọ́tò tẹ́ fi mú rán yẹn kìí ṣe agent yìí samis tẹ́ntẹ́ fi ẹn tó wá fẹ́ ẹn tó jẹ́ receivers yìí pé ẹn tó fẹ́ rajà tí ọba láìkí tẹ́ fi rán yìí tẹ́ fi rán mọ́tò yẹn bóun ló ṣe rìfọ́ndẹ̀ yóò bá tún ọbú mọ́tò mi ibi tí bẹ́rẹ̀ mọ́tò wá tilẹ̀ ni pé ẹni ọjà tẹ́fẹ́ delivery fún ní mọ́tò tó bá fẹ́ padà dá ọjà yẹn padà ta ni ẹ̀yin dáa fẹ́ ṣe business online ibi coverage yín ìlú tẹ́ bá mọ̀ pé fẹ́ máa ṣe business yẹn sí ẹ gbọ́dọ̀ ní àwọn agent kan nínú ẹ̀ tí ẹ pé tí complain bá wà lórí business yín ẹ lè àwọn èèyàn lè jẹ́ referrals tí wọ́n mọ̀ refer fort àbí tán bá rí yẹn tí wọ́n lè mọ̀ refer ẹ̀ sí kí wá ṣe pọ́rọ̀ onímọ́tò ó mọ́tò tẹ́gbìn yẹn lè má bàpá rẹ̀ mọ́ta yóò fi parẹ́ àbí ọ̀rọ̀ pé mo gba nọ́mbà lẹ́wẹ́ mo fi ṣe pé kíní orí gba nọ́mbà dírẹ́fà ò sẹ́ndì kíní onímọ̀bò nọ́mbà pàdé onímọ̀bò mọ́ tún pàdé mọ́ àmọ́ iye àwọn tó gbọ́ báyá ọ̀rọ̀ lọ́rin síbàdàn tẹ́pẹ́lẹ́ mi kan yàgáràjì gbé kóhùn sáré táàpù èrò díẹ̀ ní ilẹ̀ haúsá níná tọ́nù tí kan ló fi sáré gbèrò lọ́rin síbàdàn ó sì yẹn tí ó báyá pẹ̀lú ẹ̀mí èṣù tó so mutual satisfactions bó la ṣe fẹ́ rí bó la ṣe fẹ́ rí manage láàrin ara wa nínú business ló jẹ́ pé àwọn tó bá jẹ́ pé wọ́n ti ní standard business tó ní ṣe pẹ̀lú e-commerce wọ́n ṣe rí yẹn manage díẹ̀ yes wọ́n rí yẹn manage ọ̀tí wọ́n fi ń rí manage onípe at least wọ́n ní àwọn agents lórí àwọn junior yẹn at least wọ́n láwọn agents tó ń distribute àwọn kíní wọn kiri kó dé pé accept ìjọba mú wá fún yín ẹ ti ní access sí kẹ́ return at least ẹ̀ẹ̀kan ní àwọn kan sọ pé kẹ́ máa accept but kí ẹ send message sí wọn padà pé nǹkan báyìí ní tẹ́ rí kà máa ń send nǹkan mi tí àwọn èèyàn ò rí yẹn ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó ní ṣe pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n operate àwọn ọmọ ìyá kan táwọn operate online business àti àti àwọn tó bá mọ̀ pé àpòjúwe mi rè táàpò orí ẹni ló bá ń sùn nù lé tó ti ń ta bá gàrí bó ń ta bàtà bó ń ta bọ́ tó yẹ pé inú ilé náà ni ibẹ̀ náà ni fọ́tò rẹ̀ náà ni ọ̀yà mọ́wọ́ náà pé ẹyin jẹ́ wọn kó wá pọn lọ́ra kó photoshop ẹ̀ photoshop photoshop ẹ̀ dáadáa fọ́tò wa attract ọ̀tọ̀ sí ni tí o fẹ́ sẹ́ndì ẹ jẹ́ mú instance mi wá tí a fẹ́ ya mo ti try yín dáadáa color purple there are different types of purple tẹ́ wà àwọn obìnrin mọ̀ yín dáadáa ẹ̀dùn wọn different types of purple. You know? ìmọ̀ <laughs> but there are different types of purple tó wà. ìtí crisis yóò ti wá setting ní ìsìn ni pé tí wọ́n fẹ́ fi fọ́tò tí wọ́n fẹ́ fi fóònù yín ya fọ́tò kọ́lọ́ọ̀dì aṣọ tẹ́ ẹ fẹ́ tà fún yẹn tẹ́ ẹ bá sọ́ra fóònù lè bright kọ́lọ́ọ̀dì tẹ́ ẹ fẹ́ yà àbí kó light ẹ̀ àbí ká sọ pé yóò tún dark ẹ̀ sí tẹ́wọ́ di actual kọlọ̀ yẹn gẹ́gẹ́ kọ́ ni yóò àdìs àwọn tá a mọ́ ní mọ́dúrọ́sà tẹ́ máa ní kẹ́ sẹ́ǹdì aṣọ lé kí àwọn ọmọ àbáṣọ skul àwọn ọmọ tẹ́ bá sẹ́ǹdì tẹ́ bá yẹn ya mọ́ kan ẹ̀ tàbí pé tẹ́ ń wò lójú ni fọ́tò yìí ń yes ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ẹ ya royal blue ni yóò kàn di navy blue ni blue blue blue blue blue. a máa ṣẹlẹ̀ o ká má photoshop anything dá fẹ́ tà kájá ká ẹni yẹn rí gangan ìyẹn náà ó jẹ́ kọ́ so ibi ọ̀rọ̀ acceptance offer àti acceptance nìyẹn o ibi ọ̀rọ̀ object àti price innamal bay'u an taradi mutual satisfaction gbọ́dọ̀ wà ń bí yẹn náà in what sense tẹ́wọ̀n pẹ́ bá sí owó delivery mọ́ tẹ́ fẹ́ tà fún ẹ̀sìn mọ́ so tí fọ́ọ̀tì bá ti wà nínú intẹ́ẹ̀ta fún ẹran tí pàwọn táwọn sọ pé wọ́n ti master kìíní dáadáa tí wọ́n ṣe dáadáa yìí tí junior bá wá gbọ́jà fún tẹ́ return ní tẹ́ accept ẹ̀ junior ní sọ pé ẹ̀tún fowó kún pé owó mọ́tò tí wọ́n àwọn gbé wá táwọn gbé bọ̀ torí pàwọn ni wọn àwọn ní ọjà tí wọ́n gbé wá ọwọ́ wọn ni fọ́ọ̀tì ti wá kìí pẹ́yìn lẹ́wọ̀ gbé ah ẹ̀wọ̀ i'm sorry mi ò even in Islam ẹlẹ́bìdì fọjà ẹlẹ́bìdì fọjà kí ẹ ṣe rí fáàsẹ̀ tẹ́ẹ̀bà ti sanwó pé ní ìrìnra mọ́ tẹ́ẹ̀bà ti sanwó fàṣẹ pé wọ́n rí ẹ̀ ṣe lọ́nà ṣùgbọ́n tẹ́ẹ̀ sanwó tán náà sanwó tán náà padà pé ní ìrajà mọ́ ẹ̀hẹ́ yóò wà ní àjọsọ ìyẹn náà ó wọlé níbi ọ̀rọ̀ online business ṣùgbọ́n káwá sọ pé ẹ wá sẹ́ndì ọjà sí mi ọjà tẹ́ wá sẹ́ndì sí mi nísìn mo rí pé nǹkan kan ti change inú ọjà yìí máa fẹ́ lọ́ọ̀dì complain ṣe online náà ní ti padà wà pé yìí ń send mail sí yàbí send mail sí pé ọjà ẹwà ní send ẹ̀ through mọ́tò send pé gbogbo àwọn yẹn máa ń ṣẹlẹ̀ ó bọ́dọ̀ tó máa fẹ́ send ẹ̀ through ẹ̀ yẹn ta ni ó sanwó èyí èmi àbí ẹni tó fẹ́ tajà fún mi ṣùgbọ́n ìtí ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ ní ẹjẹ́ ká sọ ta ni máa ń sanwó rẹ̀ ẹni tó fẹ́ dọ́jà padà ní torí ni ó ní di goods lọ́dọ̀ wọn arèrè tí wọn làwọn ti ń wò pé ó ti fẹ́ máa gbọ́n so ibi tí mutual satisfactions tàbí nígbàtà láti manage ẹ̀ nìyẹn ibi tí gọ́lọ̀rù ti ní máa wọlé ní tí ò ní dípẹ́ nìyẹn kan tanra wọn jẹ the best kìíní ọgbọ́n tá a lè dá tẹ́ka bá lè rí manage táwa tí wá lè rí manage tọ́ a tún àwọn kankan sí ní ìta àǹbábọ̀ iná ni ò ní pé kí agent yín kẹ́ ẹ send ọjà tẹ́ni ẹ bìdì fún kéjẹ̀ǹtì yín wá mú ọjà yẹn dọ́dọ̀ ẹni tó fẹ́ rà ní meeting point yín tó bá ti tẹ́ lọ́rùn kó sì kówó lẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé gbogbo aláàrùn display ẹ̀yìn náà tẹ́ni ẹ ti wá ńlá agreement tó yìí ti gbà kó fi jẹ́ pé seriousness tẹ́ sọ pọ̀ lẹ́yìn yẹ̀wò yẹn lẹ́fẹ́ yẹ̀wò torí pé ànábì padà mú wá pé financial dákọ̀ tẹ́ pé tẹ́ bá jọ agree lórí as a business as a eh, buyers and sellers tẹ́sí bá jọ agree lórí náà ní tẹ́ni yẹn bá ń bẹ̀ búrìkà ànábì ló kẹ́lìmọ̀ ẹ̀pá àlùbáríkà ogun tí bísínẹ̀sì ẹ̀ ń ṣe yẹn ṣùgbọ́n tẹ́ pé irọ́ ló ń bẹ́ nù rẹ̀ kàn pàkéjì ẹ̀fọn ẹ̀pọ̀n nírọ̀ ni ànábì sọ pé àlùbáríkà ò ní sínú bísínẹ̀sì yẹn wọ́n ṣe kọ́ ti bọ̀rọ̀ kàtà ànábì sọ pé wọ́n gbogbo àlùbáríkà ti mẹ́nu transactions yẹn ni wọ́n yọ kúrò so ká sọ́ra wọ́n ìpá kan bọ̀ páà ń ṣe òwò lásán á máa di ọ̀jẹun ìpè sanra yes Naam, inṣáàlá lásìkò bá gbọ́ àyín padà bọ̀ síbi kíni ìwé tẹ́kọ sí ránṣẹ́ yẹn pé àwọn tí ò wá lọ́jà àwọn tí ò lọ́jà lọ́dọ̀ wọn ò lọ́jà lọ́dọ̀ wọn ò sì ṣe jẹ́ǹtì wọn kàn gbowó wọn ẹ̀sán báyẹn lọ́nu market káàkiri inṣáàlá kàtìlà alóòkun alọ́ ṣùgbọ́n ká bọ́ sínú ọ̀rọ̀ auction auction a ní e-auction yes àwọn options wà tó jẹ́ pé wọ́n ń ṣe online kí gígan ní táǹpẹ̀ options bẹ́ẹ̀ fáǹfààní àwọn tẹ́ pé àlámọ̀pọ̀ máa wọn pé wọ́n ń ṣe dáadáa at least àwọn ilé police station káàkiri àwọn tá bá sì sí wọn tí wárí káwọn abèrè máa kékeré kékeré kan gọ́ọ̀mẹ̀ntì ọ̀tà àbí gọ́ọ̀mẹ̀ntì náà lọ́gbọ́n ń dà gọ́ọ̀mẹ̀ntì ọ̀tà wọ́n option ẹ̀ jáde at lower price auction yìí ó wá ń ṣẹlẹ̀ at least there are so many sites e-auction site pọ̀ àwọn auction auction site yẹn pọ̀ gan online tẹ́wá download an application ẹ̀ download ẹ̀ and well it's a good idea islamically ó wà okay onáà ní ká at least e-auctions wá dàbí ká sọ pé àwọn eh, electronic space tó yẹ pé ẹni tí ó rajà àti ẹni tí ó tajà ó sì máa pàdé ara àwọn nǹkan tí ó sì mú wá ni pé at least ṣe pé in tó ń nínú the primary point of the business ona náà ni pé competitive dynamic tó ní yes bidding process ni ẹjọ́ mọ́ bid in tó ó mú wá ni pé ìwà àtàwọn kan bẹ́yìn mẹ́ta mẹ́rin ẹjọ́ mọ́ competitive ẹjọ́ mọ́ competitive competitive lórí goods ẹyọ kan ẹnìkan ló jà mọ́ lọ́wọ́ prem tó wá ń bẹ ń bẹ àápadà mú yẹn náà wá o bọ́lá ní láti define rárá fáwọn tó yẹ pé àwọn jẹ́ bí àwọn ọmọ ìyá tí ẹgbẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ń dìde bọ́ta àwọn náà ò fi lè gbọ́njú mọ́ báyìí and ó láwọn advantage at least physical barrier tó jẹ́ pé àwọn ọjà gbé agbájá ìmí ọ̀nà ìmí àti ẹ̀jọ̀ wa ń competite ó ló lọ kìnnìkankìnnìkan àwọn kò ní sí pé mọ̀ rí bidas àbáwọn tó jẹ́ pé ẹjọ́ ń bìd yẹn ẹ̀yìn rí sójú yóò dẹ̀ jẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ pé ẹyin Amẹ́ríkà ni yẹ ń tà fún òun ló lọ kò ní sí yẹn ń bẹ̀ generally kò ní ìdíkọ̀ ẹ̀sẹ̀ mọ́tọ́pọ̀ ọdún kan báyìí ni ọ́ but bá ṣe wá ń sọ̀rọ̀ nípa auction auction kó àwọn nǹkan tó pọ̀ sínú ibẹ̀ làwọn èèyàn tí wọ́n máa ń rí haram business ṣe dáadáa nínú àwọn e-commerce tó wà ń ta nìyẹn online business táwọn èèyàn tó ń ta sí dáadáa oní auctions yẹn tá mọ̀ sí auction online site tẹ́ pé tá ti but fraudulent máa wà ń bẹ̀ wọ́n máa ń ṣe gbájú fáwọn èèyàn dáadáa ń bẹ̀ àmọ́ ìyẹn táwọn èèyàn display àwọn dẹ̀ máa at least identity eh, impersonations wọ́n máa at least wọ́n máa impersonate àwọn yẹn èmi lè lo fọ́tò buhari àgbo lo fọ́tò gẹ́ẹ̀tì ẹ̀rọ àfẹ́ auction kìíní goods kan kó n complain àwọn ṣùgbọ́n àdáàlì àtúntàn lo fọ́tò dangote àfẹ́ dangote kìíní kan ọ̀ kìíní kan kìíní kan complain kìíní kan pẹ̀lú àwọn tó ti bid ara àwọn tó ti ọmọ yẹ àwọn táwọn ìmọ̀ manipulate ara àwọn customers táwọn ní tó ti ra nǹkan mẹ́rin kìíní kan àwọn òun náà dangote different types láti bá wù ú ṣe nìjẹ́ káàmù dáadáa seven at least identity impersonation seven impersonate àwọn yẹn deceptive advice, uh, advertisement àmọ́yé ìpolówó ọjà tó yẹ pé tàn jẹ ni ìpolówó tó máa ń ṣe nínú sáìtì wọn náà ni o wọ́n lè láwọn ní kíní kan tractor kan torí pé nínú business táwọn táwọn sọ pé wọ́n ń ṣe haram yìí tí wọ́n ń ṣe náà ni pé wọ́n lè falsify document mo gbọ́ pé signature oh my god signature èèyàn kan èèyàn kan àwọn èèyàn mẹ́wàá kan lè jẹ́ pé wọ́n sọ̀dọ̀ ẹ̀ fún ìdí oṣù mẹ́fà tí wọ́n fi gẹ̀ẹ́tẹ̀ signature èèyàn kan wọ́n sì ti bá àwọn forty document yàn wọ́n sì ti wọ́ owó jáde wáyọ̀ owó jáde níbi tí wọ́n fẹ́ wáyọ̀ owó jáde. so lára àwọn ọgbọ́n tá a máa ń dá òun náà ní deceptive uh, uh, advertisement ní nǹkan kan báyìí ní stock tá a fẹ́ ta o ẹ wá mọ owó ìtẹ́wọ́n láwọn ní stock táwọn fẹ́ tà yẹn kí nǹkan kan kakọ wọ́n lè má lọ́jà yẹn lọ́dọ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ gba bidding fees láwọn e-auctions uh, site tó wà tó wá fẹ́ tán sọ bá àwọn lọ́jà kan tí wọ́n náà dẹ̀ ní interest láti bid fún ọ̀rọ̀ kan san owó bidding fees àpèjúwe wọ́n ní kọ́ńtà ten thousand owó ten thousand àtẹ́ san yẹn àrà five thousand àtẹ́ san yẹn kìí ṣe owó ọjà tẹ́ fẹ́ ra o owó pé mo ní interest mi náà fẹ́ bid fún. and ọ̀nà wo lẹ́fì dìtámì ẹ̀ ń tó ń wíìnì ẹ̀ tí kò ti ní ìrújú nú ọ̀nà wo lẹ́fì dìtámì ẹ̀ ń tẹ́pọ̀ clear There's no a clear determining determine winners. And wàhálà tún wá ni pé structure bá ṣe ń san owó is an non-Islamic credit card. Àwọn interest kọ̀ọ̀kan jáde ń bẹ̀ ẹjẹ́ fún wa ní pictorial evidence gbogbo nǹkan tí mò ń sọ Number one, ọ̀gọ̀rọ̀ àwọn system àwọn options tàn ṣe online site several incompliance features one way, and one of it is that existence of usury ṣàwọn pé business wọ gbọdọ̀ expose sí nǹkan bá ń pè ní báyà bí owó èlé rìbá usury káàkiri báyìí kò sí ọ̀gọ̀rọ̀ àwọn auctions tán ṣe lọ́nà olówó èlé nù and reason being ni pé payment tí owó tẹ́ẹ̀sán credit card yín tẹ́ẹ̀fì sanwó yẹn wọ́n ṣètì ẹ̀ débi pé unprescribed service charge kan wà service charge tí wọ́n láwọn gbà lórí rẹ̀ yẹn interest ni tí báǹkì ó gbà wọ́n lè fún yín láǹfààní nínú auction tẹ́ra bídìn yìí ní tí ó wọlé o tẹ́ bá san bóyá fifteen percent iná àsun ìtẹ́wá padà fẹ́ san percentage tó kù àbówó tó kù báǹkì ó yọ two percent yes báǹkì ó yọ two percent tí ìtumọ̀ percent ó yọ interest nìyẹn interest nìyẹn bank rate lórí two percent. so àwọn nǹkan tí kò í ṣe bóyá owó fáàtì kan lẹ́pẹ́ àbówó àbí kí ni owó gẹ́gẹ́ tó máa ń pe àwọn tó máa ń pákéjì fún yín kiri yẹn àwọn payment structures wọn through àwọn credit card tẹ́ ẹ fẹ́ lò torí wọ́n ti láwọn kò tí ì sáwọn ṣẹ́rí nínú àwọn systems tó yẹ pé àwọn ọmọ ìyá tí wọ́n ń gbìyànjú wọn ò tí ì rí àwọn kìíní master dáadáa ó ní pé kò tí ì sí islamic credit card tí ò ní máa yọ interest lórí níta bá ń tà tá a bá ń rà kò tí ì sí àwọn interest wọ́n yọ lórí wa ìbá nìyẹn àmọ́rọ́bà ọ̀rọ̀ kíní yìí ọ̀rọ̀ tá à ń ní auctions yìí biddings tí wọ́n ní kẹ́ pé ẹ wá bid wọ́n ti impose non-refundable bidding fees àwa mẹ́ta àbára mẹ́rin a fẹ́ rajà online ọjà tàbí fẹ́ràn lọ́nláì ní ìsìn àjọsán owó bídìn dára 5,000 àwọn mẹ́rin ẹnìkan ni ó sì rà ẹwọ́ tí gọ́rọ̀rùn ti ń wà ó ẹnìkan ni ó sì rà ẹnìkan tí ó wà ara jà yìí àwọn mẹ́ta yòókù táàrọ̀ jára yẹn àti owó wa wọ́n ti rí èyí àwọn ti rẹwà jẹ àbáwọn ti àwọn lo kí ó dé tẹ́gbẹ́ nígbà tẹ́mi ò ti rí tọ́jú òtí jáwọn lọ́wọ́ tẹ́ rìfọ́ǹdì owó bídì mi padà Islam fẹ́ kẹ́ rìfọ́ǹdì yẹn padà torí tẹ́mi ìran nǹkan ní ìgbín nǹkan nígbà yín owó tí mo fún yín owó service kí service wò rẹ́ndà so unrefundable bidding fees yẹn is another thing so yẹ kó tún sọ di ah, ọ̀nà haram and wọ́n máa inflate inflations ọ̀dọ́ eric musa wọlé kan pé price inflations ọ̀dọ́ wọn ló máa ń ṣẹlẹ̀ káwọn ti di pé ẹ̀yin méjì ti ń bíìdì wọ́n lè tún pa wọ́n lè wẹ́nìkan kó jọ yín kọjá mẹ́rin tẹ́pọ̀ ní ọmọ jíńjà price inflations ẹ̀yìn màá ra kíní ó jẹ́ pé tí ó kò ju bá bi ten thousand lọ price inflation wọ́n ń set ẹni ẹnìkan sáàrin yín oníkànmọ́ inflation pé màá ra kíní thirty thousand àti pé bá ti ní interest yóò kàn gbé price sókè ni ẹ̀yìn sáàrin tí ó oppose àbí oppose ẹ̀ kò ipá gbé kíní kan fún kíní kan o kíní kan bó kàn gba ah, kíní ìdẹ̀fẹ́ kíní ìbọ̀ ọ̀dẹ̀ mi ò ra thirty two thousand naira. irú àwọn business báyìí haram ni likewise nínú àwọn torí mi fẹ́ pẹ́ pàdú ẹ̀ lórí yẹn dáadáa but mo pín inshallah pẹ̀lú bíta ara ṣàlàyé ẹ̀mọ̀ yẹn bóyá questions ìtọ́jáde ń bẹ̀ inshallah kàtí láti máa tún treat ó náà ni àwọn online tourism activities at least uh, very similar to conventional e-tourism. E, e- at least in as much tó bá jẹ́ pé a within the confine of pin tíṣẹ̀rí àmúwa kò sáburú bíbẹ̀ ṣùgbọ́n accommodation máa ń jẹ́ accommodations food transportations ó gba àwọn tour package ó gba àwọn tó máa ń ṣe kan ebuku ní traveling lo Dubai ebuku kine kan lo Singapore kò sáburú nù rẹ̀ tọ́wọ́rọ̀ travelling ni ẹni tó bá ti lówó ẹ̀ lọ́lọ́ ṣùgbọ́n ṣòro ni pé agbọ́dọ̀ wòye sí accommodation tá a fẹ́ fún ẹ àwọn tour package tá a fẹ́ fún ẹ transportation yín food tẹ́ ẹ mọ̀ jẹ lọ́n torí pé ọ̀gọ̀rọ̀ àwọn tourist hotel tí wọ́n máa ń gbé wọn lọ òun hotel yìí provide halal food like serious there are some hotel tí àgbẹ̀ kéèyàn kan mọ̀ pé wà láòdì ká máa dákọ̀ kiri tán bá dákọ̀ àwọn hotel mi fún even within this Nigeria gan àwọn hotel mi wà sọ pé ẹ lè rí ó ti àwọn ìbéèrè kóòkì bẹ́ẹ̀ wọ́n mọ̀ wọ́ báyìí pé kóòkì àfà ẹ lọ báyà kẹ bọ́sìtà kẹ rà kẹ kóòkì wọ́n yé tarú ọjà báyẹn náà béèrè nǹkan mi torí pé wọ́n ní àwọn kọ́sítọ́mà tí wọ́n ń wá kìí irú ẹ̀yìn kọ́lá ọ̀ṣun láì náà wọ́n ń bẹ̀. halal food ó gbọ́dọ̀ wà according to ó islamic standard kìí ṣe pé àwọn hòtẹ́ẹ̀lì yẹ pé wọ́n rùn one prostitute àti bá ń bá ń lọ táwọn yẹn bá ti kúrò ní àwọn tourism activities wa tó yẹ pọ́n ṣe online sábẹ́ ẹ̀wọ̀n ní ìmọ̀ níta lè ṣe ni jẹ̀mọ́ra níta fẹ́ lò ń bẹ̀ ni pé gbogbo ata ń ṣe business yìí fine ká kọ́ mọ̀ yìí pé ìgbẹ́ ẹ̀ ló dé ni business tá ń ṣe ìgbẹ́ ẹ̀ ló dé wọn wá rè tó bẹ́ẹ̀ e ti lé ń tako ń tọ́lọ̀ ń fẹ́ tà nínú bí ìfẹ́ àti ń jẹun tí ò yẹ ká jẹ o ọ̀nà onígbà máa fi tako òun náà ni pé Kama má tàn yẹn jẹ n tá a fẹ́ tàfẹ́ ni ẹ kó má yàtọ̀ sí ti ó ń béèrè o ká má wàá máa rí jẹ o mọ̀ pé o ti lọ́jà yẹn ńlẹ̀ bòyí tó nílẹ̀ aṣọ tó nílẹ̀ kò pé yáàdì tí ẹni ẹ rìkwẹ́sì fún o kàn pé jíjìn sẹ́ǹdẹ̀ sí láti padà complain màá fi gẹ́ẹ̀sì mi bàkà tún sẹ́ǹdì sí ni yóò àwọn sẹ́ǹdì yẹn padà ìtànjẹ nìyẹn ìtìtì ìtànjẹ nìyẹn a kò sí sọjá yìí ńlẹ̀ o ṣé wàá dáa rèé so àwọn èèyàn ní ìsìn ọgbọ́n táwọn èèyàn dá ni pé sanwó kọ wá kí n sẹ́ndì ọjà rẹ̀ sí ọ fine ṣùgbọ́n owó mọ́tò tẹ fi ń rẹ̀ ẹ́ jẹ owó mọ́tò tẹ fi ń rẹ̀ ẹ́ jẹ o ní ó san owó mọ́tò tó mọ́jà wà ṣé a fẹ́ sí charges ẹ sí charges yẹn mọ́jà ẹ má wàá sí pé má ti kí ní ẹ san owó mọ́tò two thousand one thousand naira tí n bá wá fẹ́ complain pọ̀jà tó wọ́n mú wá fún mi sẹ́mi náà bá tún wá sanwó mi ibi tí wàhálà ti ránṣẹ́ tì and tẹ́ bá fẹ́ ṣe business yìí tẹ́ bá ṣe business yìí tẹ́ fẹ́ kó bọ́ sínú haram àti shortage fún igun méjèèjì ẹ ní meeting point ẹ ní àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ agent nílùú kọ̀ọ̀kan wọ́n tó fẹ́ ṣe business yìí delivery ní south wales ó sọ pé kíní kan wọ́n ti máa ń ṣe ìpolówó ọjà wọn kíní kan within the coverage of kíní kan south wales fine ó ti mọ̀ pé lẹ́kọ̀ọ́ ó ní meeting point ó sọ pé ah, ẹ lọ gbà ní magodo ni o níbàdàn ẹ lọ gbà ní wòròdú ni o ní Ọ̀ṣun state ẹ lọ gbà ní Arẹ́gbẹ́ṣọlá junction ni o ní ìgbélódúkù Oǹdó ẹ là máa káàkiri báwọn ẹ ti láwọn èèyàn tẹ́ ẹ ti ní ní ibì kọ̀ọ̀kan tẹ́ ẹ lè jẹ́ pé ẹ̀yin lẹ́ẹ̀ distribute goods yìí fún wọn kò ní máa jẹ́ pé àná dá ìmọ̀ rẹ customer jẹ ni ó wà nù business television. ṣe ẹ̀yin abẹ́ra ká data four hundred naira ni o mọ̀tẹ́kẹ́ abẹ́sẹ̀ndì káàdì ni ẹ fi fifty naira kún tàbẹ́sẹ̀ndì owó ni ẹ san kan ẹ má inflate ẹ sì mọ wọ̀ náà àti mọ rí kọ́sọ́mà jẹ eléyìí ní òjò kéèmà àti yín náà bọ́ kúrò nínú àwọn ìṣòro yìí máa jẹ haram léyìí tó jẹ́ pé ọ̀làjú tó ń dé yìí Islam náà ń fara mọ́ díẹ̀ ṣùgbọ́n náà tí Islam fara mọ́ díẹ̀ ó ní ká jẹ́ pé àwa náà ó stick to the principles of Islam gọ́rọ̀ rò ní sínú business tá à ń ṣe ìtàn rẹ̀ ní kò ní sí gambling bẹ́ẹ̀ and inshallah kàtìlá tàbí tá a ti dáhùn dúró nìyẹn tá fi lè fàyè gba àwọn questions kọ̀ọ̀kan èyí tó bá tún kù and inshallah kàtìlá tó bá dé lọ́la á tún continue torí pé lábára bí tá a dé ibẹ̀ ló yẹ ká bá mọ̀ sọ nípa pé àwọn cryptocurrencies àwọn owó táwọn èèyàn máa ń ná lọ́run láti máa fi ṣe business àtàwọn forest trade àtàwọn nǹkan míì arábìnrin yẹn láti wá sẹ́tìn láti wá gbà wọn yẹn wọlé kọ́lá sọ́nà tàdá kó ṣọ́ọ́rọ̀ mọ̀jẹ́dá kó má ṣọ́ọ́rọ̀ mọ̀ná wasallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallim taslima kathira assalamu alaikum wa rahmatullahi wa barakatuh